oníbèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹ̀dàkùn ṣé ìgbàláyè wà nínú Islam kí ìyá àyà kó fún ọmọ ọmọ rẹ̀ ní ọmú despite pé ìyá ọmọ yẹn gangan wà láyé. kò sáájú lè fún yẹn lọ́mú ìyá àyà lè fún ọmọ rẹ̀ ọmọ rẹ̀ lọ́mú kò sábúrú mẹ́ kó dàrá àta gan wọ́n lè gbà á kó fún ọmọ ní ọmú wọ́n ti gba Halimatu Sa'adiya àti fáwọn ìfúlàmù ní ọmú ó dé wa kò sáàbùrú ń bẹ̀ dáadáa olùsídàmà ọmọ ìyá ìyá àtọmọ ọmọ rẹ̀ kò lè fẹ́ra wọn náà tẹ̀lé náà ó di wallahu ta'ala alam